tẹ́ ń wò náà. ìgbà yìí máa kọ lọ́wọ́ ó dà ní pé torí ẹ̀ kó wá yẹ kó dà sí i ọmọ ẹ̀yẹ ẹ̀ gbà yìí kó láti dà sí i náà. mi gbọ́ kí lẹ rí yọ ọ̀rọ̀ bọ. mọ́mí kọfí ó ń hmm. sọ̀rọ̀ máa ń kan lánàá wọ́n sọ lórí platform wa ń bí ní jọ́tọ̀ wa last tó lọ́wọ́ prime boy tí prime boy dẹ̀ fún ọ lésì pé ẹni yẹn ló ń ẹ̀pọ̀ òun ifu ẹni yẹn gan ló ní kóun sá fún spending gbà yín kóun ṣọ́ra fún spending so mi mọ tó ṣẹlẹ̀ láàrin mọmi kọfí àná mọmi kọfí gbé píkṣọ máa yẹn sí program wọn lánàá tó ń sọ̀rọ̀ ń pa hmm. máa yẹn bóyá òun ló pọ̀ kó wá nídìí ẹ̀ ẹ̀ bá tiẹ̀ ní kó fèsì kó má gbèjọ oníjàjà nǹkan tí. ọ̀rẹ́ tiẹ̀ ọ̀rẹ́ títí ẹ̀ kò yé pé ọ̀rẹ́ títí tiẹ̀ ọ̀tá ẹlòmíì ni àbí bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ ni ah To back what you're saying up. She said, Yes, there's evidence. I'll send the evidence to your DM now. Then I said, Okay. When I come down from Oloyebi Life, I will check my DM. Will you imagine that this woman did not send me any evidence? She now went to open her platform. She started dragging me. She even made a video for me and she put my picture. You the same one confuse you once insulted me. No evidence. Huh? You are calling someone ghost. You are calling someone killer. You are calling no evidence. Tó bá fọlọ́pàá gbé yín sí yẹn máa sọ pé wọ́n ń ṣèkà fún yín. Ṣọmadé èèyàn Ṣọmadé ibi tí fídíò yẹn ti dé ni people are now commenting rubbish there prime boy o ní láti ní sùúrù o. kí ló kàn what's your own business of my life. see you this woman i'm telling you oh, if you don't go and delete that your video and if you, if you stop saying rubbish about me gbogbo nǹkan tẹ pèlú tó tara yín jáde lọ́lọ́run máa fi dààmú kàn ọ́n. Prime boy this woman this is how i be swearing for you you want to know the this is how i be swearing for you you want to know the kind of woman being i am right ẹ eh? ìwọ ìyá yìí o fẹ́ mọ owó ẹ̀dá tí mo jẹ́ àbí you want to know what happened to people that disobey me you want to know what happened to people that people that try to try to ruin me you want to know what happened to people people that I warned and did not listen I you want to know what happened to them abi you want to know you want to have you want to. ó mà ní fẹnu kọ prime boy ọmọ ti kọjá yìí. àánú ìyá ẹ̀ ṣe àánú ìyá yìí wọ́n bá gbọ́n kí ló kún ẹgbẹ́ nílẹ̀ why we be making video for me. ọmọ ti yá àkúyà mọ́ mi lọ́wọ́. ó dé mi ni mo dúró mi ó ti ṣàlàyé fún mi mo dẹ̀ tí mo ti gbọ́. I love the God bóyá sọ̀rọ̀ yìí sí i ó sọ fún ọsọ. sí ẹjọ́ nítorí ọlọ́run ẹ̀dẹ̀ ṣàánú prime boy kẹsàrẹ́ dínkù court ó ti evidence ti wá fún nǹkan tó máa lò against ẹ̀ ní court tó yẹ sọ pé àwọn tó ń disobey òun ṣé ọmọ nǹkan tó ń ṣe wọ́n. wèrè ní bọ̀bọ̀ yìí o wèrè ní bọ̀bọ̀ yìí o wèrè ní bọ̀bọ̀ yìí o ẹ tètè ní pé kó pa láìfù yẹn o bóyá o ti mọ tí yóò ní ẹ tètè sọ fún ẹ tètè sọ fún gbogbo nǹkan tó sọ tó bá ti rìkọ́ọ̀dì ayé ẹ̀ ti bàjẹ́. I'm telling you. Torí ẹ̀ ò yẹn. Kí ló ń sọ ń VDM wo dóná kí ló ń sọ ń ah, Ó ń sọ ẹ̀ka ó ní àwọn tó bá ti sọ bí òun ṣọ́nà ọ̀kan tó ń ṣe wọ́n kí ó máa yẹn lọ bèèrè ohun dáadáa ṣọ́nà ọ̀kan tó bá ṣe nínú nǹkan tí nǹkan bá ṣe kan kí bó ṣe wà yẹn ó dáràn. Ó ń engage ó ń òun mò ń pè ó ń mi kọ́ mi ni mi ṣáà lè orí tó máa burú. ó dẹ̀ pé torí pé ó rí pé àwọn èèyàn support òun kò mọ̀ pé ó dẹ̀ in fact inú bí mi torí ẹ̀ mú ṣe kókè. yes sir. ẹ mọ ah. kan god bless you god bless you the same thing don even so. because gbólóhùn tó lóun bẹ́ẹ̀ yẹn ọmọ ní òkè ìtorí pé Mohbad náà ó disobey ẹ̀ wọ́n ṣe wọ́n jà nínú ọ̀rọ̀ òṣìwò nìyẹn wọ́n àwọn ọmọ yìí ìfàd orí bọ́ yóò pé ṣé bí bẹ́ẹ̀ ló yẹ kó máa wá sí láìpẹ́ láti máa. ẹ̀dùn ọ̀nà ṣé kọfí ló kàn ṣé àwọn olóore ẹ̀ ló tún fẹ́ máa bájà ṣé kọfí ṣé kọfí àwọn tó ń support ló tún lọ bájà. Oh mistake ti ọlọ́wọ́ gbọgbọrọ tí sọjí ọlọ́wọ́ gbọgbọrọ tó ṣe last time òun ló fẹ́ ṣe yìí because sọjí ọlọ́wọ́ gbọgbọrọ ní case ó wá fẹ́ lọ bá ó fẹ́ lọ ó ti gbàgbé pé òun ní case ó dàn. ẹ má bínú lẹ́lẹ́ bí sọ̀rọ̀ ẹjọ́ sọ̀rọ̀ ah ọlọ́wọ́ gbọgbọrọ náà nítorí pé ó ti rí i pé òun ti arrive òun ti dé tán kàkà kó ní sùúrù ìwọ tó ní case nílé ẹjọ́ àwọn tó yẹ kó ẹ̀pọ̀ ẹ níjọ case àwọn ló lọ ń bájà àwọn ló lọ ń bájà bó ṣe rẹ́wọ̀n he nìyẹn eléyìí tó ní case lọ́wọ́ yìí ṣé àwọn olóore ẹ ló tún fẹ́ bájà èdìmọ̀ lélẹ́yìí ẹ ló. ẹ káàárọ̀ ṣé mọ nǹkan tó ṣe prime boy ẹ mọ bàbá tó ń pè ní goals yẹn bàbá kan báyìí tó ń pín owó nu justice yẹn kọ́ńfì drag ẹ̀ lánàá ṣòye yín kọ́ńfì hmm. drag ẹ̀ so wọ́n ti wà back and front, lórí ọ̀rọ̀ yẹn bóyá òun ló wá pé prime boy sí pé kí prime boy lọ drag but prime boy ò gbọ́n kò gbọ́n because kí ṣe lẹ́yìn kó ignore lọ́wọ́ ta wà ní ìsìn pẹ̀lú gbogbo tó tún lọ́ sọ so tẹ bá lè rí connect ẹ connect ẹ kọ́tẹ́mi fìgbà ẹ mọ̀ kí bàbá ẹ̀ lọ́nà ẹ̀pẹ̀ òun ló ẹ̀pọ̀ wọn ẹ̀ rí iṣẹ́ ọ̀nẹ́sàkànà so I think he's coming out for that dry pẹ̀lú nǹkan tí kan fi fi drag ẹni yẹn náà lánàá because kọ́ńtì náà ti ń complain pé máa yẹn ò jẹ́ kó o sùn látàárọ̀ àwọn tí ń lọ back and front lórí. ṣebí kọfí gan sọ ló sọ fún prime boy ń bíbá pé kí prime boy kó wà very careful ó sọ fún bíbá ẹ wọn sọ bí ìjà ó ní kó send evidence yẹn ó ní wọn. kò kí ń gbọ́ràn kò ń gbọ́ràn ọkọ̀ ọkọ̀ bẹ̀rẹ̀ ọkọ̀ bẹ̀rẹ̀ ìwọ̀n wàhálà táwọn because mi ò nǹkan ah, mi ò problem ẹ̀ kò yẹ kó tiẹ̀ kọ́ máa and gbogbo ìṣìlú tẹ̀ ń sọ is bad is really bad. Ah, Bukky Jesse náà ti wọ́n nu ẹ̀ pẹ̀lú máa yẹn o Bukky Jesse ti wọ́n nu ẹ̀ pẹ̀lú máa yẹn o. ìyá ọ̀rọ̀bọ̀ ìyá ọ̀rọ̀bọ̀ ẹ̀ mọ kan ẹ. Yorùbá sọ pé orí tó máa burú ẹ̀yìn ọrùn lójókòó máa máa dùn. Ah, prime boy orí ẹ̀ ò ní burú o torí ẹ̀yin ọ̀run ti ń gbọ́ ẹ báyìí o orí ẹ ò ní burú o ẹnu ẹnu ẹnu kò ní kó bá ẹ o kò ní kó bá ẹ o. Ayọ̀mí sà ṣé mọ̀ pé every time tí prime baba jáde làwọn tennis platform máa ń stream ẹ̀ ṣá wọ́n máa ń sọ gbogbo wọ́n máa wọ́n máa ń pick point nínú nǹkan tó bá ń sọ ni. èèyàn kò wà lórí live ẹ eh, because because òun ni the main target òun ni target in anything One target yẹ. Yeah fẹ́ gbèrú ni kò dẹ̀ owó kọ́kọ́ rẹ̀ mọ́mí ẹ̀ mọ́mí ẹ̀ náà dẹ̀ jókòó ó nà ṣẹ̀ṣẹ̀ ìdí ẹ̀ náà jókòó ó nà ṣẹ̀. ìyá ẹ̀ náà jókòó ó nà ṣẹ̀ eh, ó dìgbà tó bá gbèrú tó kí ẹ tó máa pariwo pọmọ wọn gbèrò ọmọ wọn gbèrò ọmọ wọn ìyá ò rí báyìí ah, sí ni o àfi tí wọn bá rí tèmi àfi tí wọn bá ní gbogbo threat tèmi yìí stream ló kù tí ohun tó ti sọ yìí i'm scared for that àwọn aráalé wọn sì wọn ò lè pé báyìí kọ́ pé sáà kéèsì báyìí àwọn aráalé wọn ọ ti pè é. ó náà kò ṣe bí ọkọ kì í ṣe bí ọmọ tó ń gbọ́ràn náà. wọ́n ní ilé wọn ní kẹ́ ẹ̀pù ẹ̀ o. àti ọjọ́ onílé ẹ wá ní kó nílé lọ kò gbàgbọ́ lórí ìwà ẹni kó nílé lọ kí ló nílé fẹ́ lọ ṣe mẹ́ kí ló ń pàtàgò lórí ah. ẹbí fún kò sẹ́ni tó fẹ́ lọ sí ìṣó ti gbàgbó lórí ẹbí. ẹ mọ̀ kan ẹ mọ̀ kan tó bá ti gbàgbó ẹ ká rìn síwájú ẹ ká ṣe òkè ṣọmọ dáàdì mi kò ṣọmọ ọmọ mú mi. ó lè bí ti pè bí nà ọmọ èkejì kọ wọn ni. ẹ kàn ṣe mí jàre ẹ filẹ ṣèbó ní ìyá ṣèbó ní bàbá ṣèbó lẹbi. kí ló dé hmm. ah, ah. ẹ kàn ṣe mí jàre. ẹjọ́ ẹ kó máa sunkún náà láì kó máa bẹ̀bẹ̀ káwọn èèyàn ṣàánú ọlọ́run gọ́sìn fracas kí ló kàn pẹ̀lú yẹn. ó sọ pé àwọn tí ò gbọ́ràn sí ẹlẹ́nu sọ́mọ ọ̀kan tó ń ṣe wọ́n. Ah, ẹ jẹ́ wọ́n wọlé gbogbo ẹ̀ gbogbo àti àlàáfíà àtọmọdé yín lẹ́nu mọ̀ ẹ̀yin mọ́ mímì ẹ mọ̀ kan àwọn aráalé wọn wà báyìí sí wọn àkíyèsí rẹ̀ yorùbá tẹ̀ sọ pé tí aráalé ní bá ń jẹ kòkòrò tí kò dáa tábà sọ fún wùrìnwùrìn ọ̀nì jẹ́ kó sùn tó bá ti wáyá nínú gbogbo àwọn tí gbogbo àwọn ọ̀rẹ́ Mohbad òun nìkan mà ní wọ́n declare wanted ìyẹn ò ṣe ọ̀kíní fún ẹ gbẹ́rẹ́ pàkọ́ fún ẹ tó ìyẹn ò ṣe gbẹ́rẹ́ pàkọ́ fún ẹ tó ó tún wá jáde nísìnyí òun sọ wípé gbogbo àwọn tó ń disobey lẹ gbogbo àwọn tó ń ṣe kinní kan sọmọ nǹkan tó ń ṣẹlẹ̀ ìyẹn gan lásán gan lásán. ayọ̀mí ayọ̀mí ṣe é tí bj bá sọ̀rọ̀ síta bj gbọ́ nǹkan kan ni o ó ní information ni o ṣé mọ̀ pé bj ti pè ṣàkíyèsí máa yẹn pé má tó gbé jíìpù fún ẹ yìí wà very careful pẹ̀lú máa yẹn bj ló ti kọ́kọ́ pè síta o ó ti ó wá bí náà tó wá fẹjọ́ BJ sọ lórí ẹbí ṣèbí BJ ṣe sọ náà nìyẹn tó lọ double cross mọ́tò yẹn kìíní kan òun ò mọ reason tí BJ ṣe sọ pé òun ń lo Prado ẹ understand tí àgbàlagbà bá ní ọmọdé ṣọ́ra kọ́mọdé yẹn náà ṣọ́ra gbogbo tá à ń sọ yìí náà fún fún tiẹ̀ ní ìṣẹ́mi lọ gbẹ́rù lé lórí ni ọgbẹ́rù lọmọ mi lórí nà. ọmọ yín kọ́ nà kò kò dẹ́ ṣe é. so tí ẹ lọ sọ fún un Ah, mi ìmọ̀ kan tó tún fẹ́ kọ́kọ́ ṣe olórí ẹbí tún wá ń pò olórí ẹbí tíá olórí ẹbí ó wá ń pè é wá ẹ̀ǹgéjì ẹ̀ irú nǹkan tó ń bí èmi inú nǹkan tó ń bí èmi inú nìyẹn o tó lórí ẹbí ti lè pè é yẹn wà á òbí wọn ni wà á òbí wà á gbọ́ nǹkan tó sọ tó fẹ́ sọ. ìyá àròbọ̀ wọ́n ní pé ní láti ń kẹ̀ṣọ́ ròde ọmọ tí ẹnu ò bá kán lẹ́nu ò lè kántà time táwa yìí báyìí sí i ó máa padà di ọ̀ràn ọyàn ni oníkálukú máa gbọ́ mọ́ mi ẹ̀ bí yorùbá ṣe ń sọ understand ìgbà tó lórí ẹbí ti pè tí ò ti gbàgbó ẹ ká ṣe mí understand ẹ ṣe mí. jọ ọta dídò bí o ẹja ọta dídò ẹ wá ra dídò o ẹjọ wọn wá ní ta dídò bí. dídò tó ń gbiná tó ń gbiná wọnú fúlàní. ta nínú bá a táàpù ẹjọ ẹ̀jẹ̀ bá a táàpù ẹ̀jọ̀ agbọ́dọ̀ fún yàn lóyún ìyá àtọkọ ló dídò. <laughs> ọmọ wa lóyún mọ́yà lára wọn ta ọmọ padà o ẹ bá yẹ yín o ọmọ alẹ́yìn dídò tó fún wọn lóyún. dídò wà ẹjọ́ mo múra láti lọ. ọmọ lè ní ìyá ti débi ọmọ lè ń sìn. ọlọ́run tí a kò lè dá dúró a gbé ọ̀gá olórí olórí ẹbí ọlọ́run tí a kò lè dá dúró a gbé ọ̀gá o. ó ní ọkùnrin àtobìnrin wà níbí o nídìí dídò àwọn kan tún sì nídìí dídò ìyá àtọmọ ń pín dídò lò èló ni Fẹ́mi èló ni onílé ẹ èló lonílé èló ni Bọ́lájí èló ni Kazeem. òṣùpá ti lè náà rí mo dágbà láti dì mí kàn bẹ́ẹ̀ bí ọ̀gọ̀ ṣe ti ní iye ọ̀gọ̀. tẹlọ fi etí kèrè adídò èló ni Bọ́lájí. àwọn ní dídò ló lè ṣe o. èló ni Fẹ́mi dídé ò lè mọ mú o kò lè mọ mú sáà mọ. kò ní ìtò mọ mú wá o ọ ti ṣàlàyé fún wa ìtò mọ mú wá o ó ní dídò tó mọ mú wá. ayọ̀ mi wọ́n o ayọ̀ mi wọ́n tó bá jẹ́ yẹn ni adé ayọ̀ mi ayọ̀ mi wọ́n o tí ẹ̀ gbọ́rúkọ yẹn ni ayọ̀ mi ó wọ́n o ayọ̀ mi ló wọ́n jù o. àwọn indomie méjì ẹyin mẹ́ta. irọ́ o mo jẹ̀ kí wọ́n á jẹ indomie pàápàá ṣètò wa rí bẹ́ẹ̀. ọkwa yomi bébì wùmí bébì wùmí ìyàn kan dẹ̀ sọ fún mi pé ọmọ pásítọ̀ nìyí o. yes now you know ọ̀parọ̀ fun yin, ọ̀rí mi tan." ṣùgbọ́n ìbọn bíbélì gan ni pé ká má ká má dààmú screen náà ó wà ní genesis náà. genesis orí kẹfẹ sí kí. ọlọ́run kan lọ́wọ́ sí i ó ní ká bí sí ká rẹ̀ sí i. wọ́n láti ẹ ká tẹ̀síwájú ẹ fi ọ̀rọ̀ ọmọ yẹn lẹ̀ ẹ má pè mọ́ ẹ lè ó ti di kí n mo mo ti ọ̀rọ̀ láti péjì bàbá Wùmí tí mo sẹ́ndì sí yẹn ẹ ṣó ẹ̀ sí gbogbo àwọn justice wọn. a ti ṣó ẹ̀ rí a ti ṣó ẹ̀ rí náà. ẹ ṣó ẹ̀ sí wọn wọ́n bèrè lọ́ọ̀mí lẹ́ẹ̀kan pé kí ni péjì ẹni mo fi padà lọ wà. ẹ bá mi ṣó ẹ̀ fún gbogbo wọn kọ́ rí wọ́n fẹ́ lọ wọ́n fẹ́ lọ fíṣítì péjì ẹ̀. Adé Adélékè lórúkọ péjì ẹ̀ ló ń gbé sí ìpínlẹ̀ adé adélékè. ṣé tó bá yá kí Mohbad ló wà láyé sí wùmí kú ṣó máa dákẹ́ bẹ́ẹ̀ bàbá òfò. lórí burúkú ni bàbá yà ní gbogbo nǹkan tó bá ti sọ àgéèsí bàbá Mohbad tàbí gbogbo. ó tiẹ̀ máa ń ṣí ó máa ń ṣí à. a máa ṣí ẹ̀. a máa ṣí ẹ̀ make I put your account for private. Òun ló ṣe àkèrè. Wọ́n máa go down lẹ́yọ̀kọ̀ọ̀kan nìyẹn láti bá ọ̀rọ̀ náà. Àbí tọ́lá mi bá ṣe nǹkan tẹ́lẹ̀ ṣe. Wọ́n ní all of you will go down. Ọ̀rẹ́ ẹ lọ jẹ́jẹ́ ká gbọ́. Ṣé ṣe máa stream happiness? Ṣé máa stream? Fóònù ti lò, mo ní kí Sáyé gòkè kan lè mọ ni. Ó yẹ stream ẹ̀ fóònù ti lò. Ó yẹ kí n lè connect. So which is ọ̀rọ̀ tí mo sọ, mo correct ọ̀rọ̀ tí mo sọ. ìyẹn mi pé ọ̀rọ̀ tí mo sọ mo wà correct lórí nǹkan tí mo sọ. ẹ jẹ́ kí n rẹ́kọ̀dì á. Ah, mm. ṣó wà ní Iraq. Ah. ṣó wà nílẹ̀ yìí àwọn wèrè. ní kẹ́ pílẹ̀ ẹ̀ mo ní kẹ́ ṣó wọn péèjì yẹn fún àwọn tó wọ́n ń béèrè kó lè lọ fíṣítì ẹ̀ ni mo sọ mi ní kẹ́ pílẹ̀ ọ̀rọ̀ wọn òun ló ṣíà kínní yìí ni òun ló ṣíà ẹ̀ bàbá yìí. ibi tó wà ẹ. òun ló ṣíà eléyìí náà. ìní ọmọ àlè ni ẹ ọmọ àlè ni ẹ kò ṣe jáde tán. wọ́n. Yeah, I of course. of course. dàbí pé owó gbọ́dọ̀ ni Wùmí fi èyí fi apààyàn jọ òun gbọ́ngàn ni Wùmí fi apààyàn jọ. kò bá wa gí ẹ kò dẹ̀ ṣe kò fi pamọ́ ó ṣú ẹ̀ gbogbo àwọn support Wùmí ló ń ṣe à àwọn eléyìí celebrate ṣẹ́yìn tí ìmọ̀ nǹkan tó máa ṣẹlẹ̀ sí Wùmí last last orin tá a máa padà kọ ni pé ọlọ́run tí a kò lè dá dúró á gbé ọ̀gá o torí a lè dá dúró lórí justice yìí wọn ò lè dá dúró láéláé wọ́n fẹ́ wọ́n kọ̀ wọn ò lè dá dúró. ìyẹn ìgbà tó bá ti kọ Wùmí kọjá odò Wùmí kọjá odò àwọn àgẹ́lì dúró de Wùmí Wùmí kọjá odò yẹn ìgbà tí Wùmí bá ti rí kọjá odò. mo jẹ́rìí sista Devi mo jẹ́rìí ah, àbí o ọ̀gá wo balance wọ́n ní pọ́n thirty eighty thousand wọ́n sọ pé èló lónílé onílé ò sọ̀rọ̀ ó onílé sọ̀rọ̀ ọ̀sìn. I swear to God mi ìgbọ́ wàhálà mi ìgbọ́ mo yẹ ẹ kọ́mítì kan ni mi ìgbọ́ ọkọ bébì èmi lè ta sí tó tó yẹn àbí. àtọ́wọ́ thirty to eighty k èló wà lónílé. ah èló náà máa rẹ́ǹtì onílé. òun náà mo sọ ọ̀nà tó ń pa títí eighty k rọ́bà eighty k ilé onílé tó wà wọ́n á ṣe gbogbo àtẹ ọrùn àtẹ ọrùn àtẹ ọmú àtẹ gbogbo ẹ̀. onílé onílé onílé is priceless onílé is priceless. thank you jare my sister thank you my sister èwo ni kọ́jẹ́ kí n sọ̀rọ̀ wọ́n ti bá mi sọ̀rọ̀ rẹ di. ah onílé ní five ṣe ní o <laughs> mi ò máa tó five k five k má pọ̀ láyé Tinubu. àwọn tó ń kó nílé jẹ ẹwọn kan àwọn tó ń kó nílé jẹ ló ń kó five k yẹn o. Kàrímọ́. ẹ ká sọ. ẹ ká sọ gbogbo ilé ọ̀sán dẹ́bí ẹ̀rù òdìbò nílé. mo ní kí n béèrè update pẹ̀lú ọmọ mo ní kí n wá kí n lẹ́yìn bíá níjẹta. ta ni àbí. bí tó wà ní rank. ok sẹ́yìn eh, náà ní ọ̀rẹ́ ẹ̀yin lọ̀rẹ́ success sẹ́yìn lọ̀rẹ́ success. ẹ̀bì ìlú kan jọ wa. ṣe é ríra rí ń bẹ̀. ibi bá mo ti mọ yín bíbá mo ti gbọ́rọ̀ rẹ̀ mi ò mọ mi ò mọ rí right from the start bí náà mo ti mo rí platform yìí. náà mo ti mọ gbọ́rùpẹ̀ ó dàpọ̀ mm, ẹnìkan wá mm. lánàá tó nù máa bíríngì. èmi ni mo pèèyàn kan tó sọ pé ká dúró di ending pé ká dúró di ending ni mo pè lórí show enjoy tí mo ní wọ́n ní ká dúró di ending ẹnìkan dẹ̀ sọ pé kẹpẹ àbíkẹ́ o ni mo wá ní iṣẹ́ ti rí wọn. mi ò pa àbíkẹ́ o mi ní nọ́mbà àbíkẹ́ mi mọ bí n ṣe lè pa àbíkẹ́ àwọn òbí wà kan fi líǹkì wọn kalẹ̀ ń yẹn. wẹ́bsáìtì náà fi sílẹ̀ wẹ́bsáìtì nìyẹn wẹ́bsáìtì Àbíkẹ́ Dábírí náà fi sílẹ̀ so tọ́ a bá rọ update nípa àwùlẹ́tì. wicked lady abitẹ ló ló ń jẹ wọn làwọn fẹ́ bùkún fúláìtì kalẹ̀ fún un pé tuesday náà máa rí bá sọ̀rọ̀ wọn ní nọ́mbà ẹ máa lọ tuesday every tuesday pé nọ́mbà máa lọ pé wọn máa fún láì láti lò fún fún little time. tọkàn dó di tuesday tó bá gbọ́ update ní tuesday. okay sir. Mm tábà anything ní ti ọ̀rọ̀ update ń bẹ a máa bring it up but for now no update alright Adéọlá Adiola. Adéọlá o on mute kò sọ̀rọ̀. ẹ jọ gbogbo ilé ẹ ká gbé láìkì ẹ wọ hundred ẹ jọ ẹ ká gbé hundred twenty k péré ni ẹ dàgbé one hundred. Ah. ṣe rí àwọn ọ̀hún wá bí wọ́n ní kẹ́ pé mọ́mí kọfí kẹ́ pé kínní ta ló fẹ́ pè ẹni tán ní kọ́ pé ọ́ pè wọn ò kọ́ tún pé mọ́mí kọfí ẹ fi wọ́n sílẹ̀. kí ló tún ṣẹlẹ̀ mọ́mí kọfí ti jáde fún un ìyẹn máa jáde. wọ́n ní mọ́mí kọfí ti wà ń bẹ̀ tí ó kọ́ fi ilẹ̀ ṣe bóun ni ò gbọ́ sọmọdé jẹ́rìí ìyá yẹn á lọ bá ń bẹ̀ náà ní kọ́ fi sílẹ̀ kọ́jọ wò ó tó bá lè sọ̀rọ̀ ju wọn lọ ẹwọ ẹ jẹ́ ká mú nǹkan mi ìgbọjà. Murat Lati is calling you pick your call. Hmm. Ah, àmì sí my second phone yẹn ò síbi tí mo fi ń mi kò I'm wà nínú. ẹ lọ wá fún mi ó ń bínú gan-an ẹ lọ pè kẹ́ ẹ bẹ́ẹ̀ mọ ibi kan sínú. àná ah, mi kí ló ní mo ṣe sà kí ló ní mo ṣe mọ́ mi ẹpẹ wọn náà ẹgbẹ ẹpẹ wọn ẹpẹ gbogbo wọn lọ sọ̀rọ̀ bẹ́ẹ̀. mi ì ṣe ọkàn fún Mr. Lati mo kàn sílẹ̀ mo kàn ní mo fẹ́ yẹ kí olórí ẹbí wà ní ìbàyẹ̀kí tó sọ̀rọ̀ lórí ìwà kan fún mi àti ìwà kan fún mi lórí ẹbí mi. They are lórí ọ̀rọ̀ kan fún mi. That's what they are saying there. Because of mọ̀mí kan fún is because of mọ̀mí kan is because of mọ̀mí kan Oh okay, ó dàbọ̀ ó dàbọ̀. ìyẹn ti lọ ìyẹn ti lọ ẹ má bínú mọ́ ìjọba wa dì ní tiẹ̀ ẹ jọ ẹ jọ nítorí Ọlọ́run. ẹnà àánú àwọn náà mọ̀ pé mi ò ṣèyàn bẹ́ẹ̀ ajé àwọn náà mọ̀ Mr. Latini ó dà mo kàn ní kọ́ bá mi share life yẹn fún Mr. Latini ṣé ẹ̀ ń gbọ́ mi mọ́ mi Felicia àbí mọ́ mi bí kan ló sọ̀rọ̀ mo ní bàbá mi ṣe ẹ láìfẹ fún lórí ẹbí olórí ẹbí tèmi mọ̀ nìyẹn olórí ẹbí tiwa nìyẹn kọ tèmi sọ nìyẹn mo ní àgbàpọ̀ wà lọ́jà àkórí ọmọ tuntun bọ́ mọ́mí ìṣẹ́ sọ fún àgbàpọ̀ wà lọ́jà àkórí ọmọ tuntun bọ́ ìwọ tí mo sọ ní kí tó lọ láìfì tí mo mi kan fi. wọ́n ti sẹ́tù ẹ̀ ni. ààrẹ ah, wọn ò sẹ́tù ẹ̀ láti gbọ́ gbólóhùn tó lò gbólóhùn tó lò yẹn kó má ẹ bá lórí ẹ̀ mọ́ olórí ẹbí ò gbọ́ wọn sí bígbà tó sọ̀rọ̀ yẹn. kí ló sọ. okay lọ́wọ́ àmì báyìí náà wọ́n àmì náà. wọ́n wà ń bí mo wà ń bí. ẹ̀ tí wọ́n mọ̀ pé ọ̀rọ̀ burúkú lọ̀rọ̀ yẹn. gbólóhùn tó lò yẹn ni. They are settle it already back up. kò sẹ́ni tóun àti ẹ̀jọ́ ní iṣu tí nǹkan ò ṣẹlẹ̀ sí. òun ni Ayọ̀míwá ní kò yẹ kó sọ bẹ́ẹ̀. kò yẹ kó sọ bẹ́ẹ̀ àwọn tí ń wò mí á tún wá rí yẹn wọ́n ti fẹ́ máa rí yẹn gbé kiri. Hmm. nǹkan tó ń lo àwọn èèyàn. ẹgbẹ́ yẹn lọ fà ó dìbò gan. fún àǹfààní ara tiẹ̀ náà ni. ẹnì àgbọ̀lọ́wọ̀ yẹn lọ fà ó dìbò gan yorùbá aburú gan ọmọ twist ẹ̀ sísinsinsinsin. ó yá kk kbk ó yá ẹ káàárọ̀ ẹ káàárọ̀. Baby love, are you mute? bọ́lá láti ẹjọ́ má bínú ọ̀rọ̀ ọmọ sọ́sẹ̀sì yẹn ni mo fẹ́ sọ̀rọ̀ torí ẹnìkan sọ̀rọ̀ lẹ́ẹ̀kan yẹn ṣe rí àwọn very wicked yẹn very wicked lady yẹn ọ̀rọ̀ tó sọ wọ́n analyse nǹkan tẹ́ sọ ní platform yìí lọ́jọ́ yẹn ni wọ́n mọ̀ olú tí ọmọ sọ́sẹ̀sì wà rárá wọn ń sọ àwọn kan ní wọn ń sọ fún àwọn pé Libya àwọn kan ọmọ ìlú tó wà wọn ní tí àwọn bá mọ ìlú tó wà àwọn rẹ́dí àti ra tíkẹ́ẹ̀tì tó bá jẹ́ tíkẹ́ẹ̀tì mẹ́wàá àbí méje ló fẹ́ fi gbé wálé ọ̀tọ̀ sọ nìyẹn kọ̀sì wà ní platform yẹn lọ́jọ́ yẹn bàtà àwọn ọmọ yẹn sọ wọn kọ́ analyze nǹkan tẹ́yìn sọ lórí platform yìí tẹ́yìn sọ pé mara tíkẹ́ẹ̀tì lọ́jọ́ yẹn so àwọn àwọn èèyàn ọmọ ìlú tó wà ọkọ̀ ń sọ ní tiwọn ni wọn sọ pé ẹjọ́ tọ́sídẹ̀ẹ́ Iraq ló wà èmi dẹ̀ ń sọ pé Iraq ló wà. ọ̀rọ̀ yìí ló analyze wọn ò mọ olú tó wà gọ́gọ́gọ́ wọn ní ọ̀rẹ́ ẹ̀ kan pé ọ̀rẹ́ ẹ̀ kan ó sọ fáwọn pé ọ̀rẹ́ ẹ̀ tó tiẹ̀ súnmọ́ bó ń sọ pé òun máa fẹsẹ̀ rìn délé ẹ̀ pé irọ́ ni pé yẹn ò mọ ilé ẹ̀ kọ̀ọ̀kan bẹ́ẹ̀ yẹn wọn ò mọ olú tó wà wọn kàn ń sọ lọ́kàn ra wọn pé táwọn bá mọ ibi tó wà àwọn máa ra tíkẹ́ẹ̀tì pé tó bá yẹ tíkẹ́ẹ̀tì mẹ́wàá ló fẹ́ àwọn máa rà àkọ́ táwọn ọmọ yẹn sọ náà nìyẹn òun sọ nǹkan táwọn lady yẹn sọ very wicked eh, lady tó sọ ní platform yẹn lọ́jọ́ yẹn nìyẹn ibi tí mo kàn ní kí n clarify ní ẹ̀sà. ọmọ ìlú tó wà o wọ́n mọ ìlú tó wà torí mo ṣàlàyé fún wọn pretty kinní kan pretty mìtẹ̀ orúkọ lady yẹn náà ṣe ọ̀pá mẹ́rin la wà lórí platform join bí mo ṣe ń sọ ọ́nà drill mi bí mo ṣe ń sọ ọ́nà yí mi mo ní láti mute kí n dákẹ́ ẹnu mi because wọ́n sọ pé wọ́n ti kú gbé kúrò lọ wọ́n ti gbé kúrò ní prison ó ti lọ sí ibi tán máa ti dá padà sílé torí wọ́n tiktok ti máa sọ wọ́n lè jà mí bọ́ sọ ọ́nà ti gbé lọ síbi tán máa ti dá padà sílé mo dẹ̀ sọ pé kán ní sùúrù kán gbọ́ go ahead pé kọ́mọ yẹn sọ pé kán lọ ra tíkẹ́ẹ̀tì tán bá ti ní kó pe fámílì ẹ̀ yóò pé àwọn tó mọ̀ sódà máa lè ra tíkẹ́ẹ̀tì ẹ̀yin ní rárá o ẹ gbọ́dọ̀ ra tíkẹ́ẹ̀tì kalẹ̀ ni ó ń jáde báyìí mo ní àṣebẹ́ ṣe ń ṣe nǹkan nìyẹn báwo lè ṣe máa ra tíkẹ́ẹ̀tì ẹni tẹ́ ẹ̀ mú orúkọ. tó bá wá lọ tó bá wá lọ béèlì ẹ̀ tán ni kó má lọ lé ńkọ́. ẹ̀ mo ní tọ́lọ́ ń bá wa lọ ṣe kán lọ rìlíìsì ẹ̀ káwọn dẹ̀ ti lọ ra tíkẹ́ẹ̀tì sílẹ̀ kán wá lọ release ẹ̀ ta ló máa lo tíkẹ́ẹ̀tì wọn. tọ ó ní mo sọ tọ kò yé mi wọn ló pé àwọn káwọn waste owó mo dẹ́sán ẹni sùúrù lédì kan ní pé wọ́n ti fẹ́ dáwó fún lórí platform ó yes lọ́dọ̀ yín pé wọ́n fẹ́ dáwó fún ó wá ní kí ló tàn fi dáwó lédì yẹn ni pé wọ́n ní kán ní sùúrù. báwo mo ṣe máa dáwó nǹkan tẹ́ mi ò mọ nǹkan tá a fẹ́ náwó sí àmọ́ tá a fẹ́ náwó sí. ẹni tó ń tọ́mú gbogbo tí sọ pé òun nídìí àti ìgbọ́ látẹnu ẹni àti ìgbọ́ lá ẹ hold on. Ah, àti ìgbọ́ látẹnu ẹni tán ní tán fẹ́ ra tíkẹ́ẹ̀tì pé òun nídìí tíkẹ́ẹ̀tì kákan àkàn lọ ra tíkẹ́ẹ̀tì tó bá wá pọ́síbù kan lọ rìlíìsì ẹ̀ kan ní kó máa lọ ńkọ́ ṣáwáwí iṣẹ́ ẹ̀ pé kó máa lọ nàìjíríà ni. ìgbà tí mo bá lọ sí sísá sísá ó yẹ kí ó yẹ kí sísá ó yẹ kí lọ́jìkì yẹn ti lé yín ìgbà tí wọ́n ti sọ pé wọ́n fẹ́ dáwó ó yẹ kó ti yé yín pé kì í ṣe tọmọ sọ́sẹ̀sì ni wọ́n ń ṣe ó yẹ kó ti yé yín ó ti ẹ̀ṣú mi jẹ́ ìmọ̀ oníṣẹ́ ìmọ̀ òṣèré ni mo níṣẹ́ ìjókì wọ́n ní rárá pé ṣé mi rò pé inú inú àwọn dùbò ṣe. wọ́n yà mú ṣeré ni bìkọ́ wọn lè ra tíkẹ́ẹ̀tì sọ́mọ orúkọ ẹ̀ ni ẹni yẹn gangan fúnra rẹ̀ ò tí ì sọ pé òun ní ìdí tíkẹ́ẹ̀tì àti ìgbọ́ kó sọ. Oh. wọ́n mọ̀ mọ̀ máa ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn weekend lady gangan ò ra tíkẹ́ẹ̀tì ẹ má dá wọn lóhùn wọ́n mọ̀ mọ̀ láti máa ṣiṣẹ́ yẹn lọ́jọ́ yẹn ni ẹran fi ṣe yẹ̀yẹ́ ni. tẹ bá máa fẹ́ kí n ṣe yẹ̀yẹ́ ni pé mo sọ̀rọ̀ mo ní àwọn oníṣẹ́ wọ́n fi ń ṣe yẹ̀yẹ́ ni mo ní ṣe ìdílé ètò ìgbà sílẹ̀ làbá ẹ jẹ́ àfìgbàgbé sọ̀rọ̀ weekend lady ẹ jẹ́ àsọ nǹkan míì tó bá ti tó time ara tíkẹ́ẹ̀tì ẹ má wọrí ara tíkẹ́ẹ̀tì. mọ́mí láìtọ̀n ṣé ọmọ ra tíkẹ́ẹ̀tì sẹ́ni tí ò ti sọ pé òun ní rí tíkẹ́ẹ̀tì kò náà òun ní ìdí tíkẹ́ẹ̀tì àti ìgbọ́látẹ̀rẹ̀ gbogbo wọn lákàndárò máa ṣe bẹ́ẹ̀. wọ́n mẹ́yìn wọ́n mẹ́yìn ṣeré ni wọ́n mẹ́yìn ṣeré ni wọ́n mú yín ṣeré ń bẹ̀ nìkan tọrọ yín ò ṣe ráìmù mọ́ ọ̀rọ̀ wọn nìyẹn bìkọ́ báwo lẹ ṣe máa ra tíkẹ́ẹ̀tì ẹni tí ò tí sọ pé òun fẹ́ lọ nàìjíríà tá a wíṣẹ́ ẹ̀ bóyá ṣé tó bá fẹ́ lọ nàìjíríà lájọyọ̀ kò ní lọ sí nàìjíríà ni kó wá jáde tọ́sí kan ní ẹ̀ẹ́n ẹ ti ẹ̀ ti òun kó máa lọ nàìjíríà ẹ ti ra ẹ ti ẹ̀ wíṣẹ́ òun wẹ́ ẹ ti ra tíkẹ́ẹ̀tì òun sílẹ̀ ẹ ti rò pọ́ máa gbé òun lọ́lé ẹ ti rò kọ́ máa dìpọ́tì òun. mọ̀míláìtọ̀ àbí kò lè rí bẹ́ẹ̀ ọmọ tó dẹ̀ bá mi sọ̀rọ̀ ẹ ó dàn ẹ ó dàn ẹjọ́ ọmọ tó dẹ̀ bá mi sọ̀rọ̀ nílùú yẹn wọ́n ní wọ́n ń gba bribe ńbẹ̀ náà wípé ó possible kan rí wọn bribe kan fi í lẹ̀ ṣé tó bá fẹ́ lọ́lé òun náà máa máa rìnrìn pé kọ́ bóun bribe kan lè fòun lẹ̀ wọ́n ní wọ́n ń gba bribe ń bẹ̀ náà pé wọ́n lè lọ bribe wọn kọ́ fi wọ́n lẹ̀ ìyẹn là ń bá tò èmi ò bá tọrọ ticket àwọn náà má bá ticket wa pé kán ipe wọ́n máa deport ẹ̀ kó má jáde ń sìn kán má lọ ní wọ́n ti ra ticket èkó ẹ̀ sílẹ̀ mi ò ra ticket o mi ò dẹ̀ tí ìdàkọ́ bọ̀ mi ò dẹ̀ ni mo fẹ́ dáwó disclaimer disclaimer mi ò ra ticket o ó dìgbà ń bá gbọ́ lẹ́nu ọmọ sọ́sẹ̀sì bóyá ó send as a voice note bóyá ó ń record àbí ó ó ṣe short video sita nǹkan tó ba fe ń gbà ni ma ba fe. disclaimer disclaimer in this platform àwa ò kì í àwa ò kì í jáyàn wálẹ̀ o. no mi ò rà mi ò wíṣì kan èmi go èmi go wíṣì èmi go wíṣì kó ní ti tíkẹ́ẹ̀tì èmi go wíṣì kan ra tíkẹ́ẹ̀tì ọlọ́run má jẹ ẹjọ́ ẹ̀ ó dàn ọlọ́run má ká lọlé lójijì èèyàn tí ò plan pé òun fẹ́ lọlé kí n wá lọ ra tíkẹ́ẹ̀tì ẹ̀ sílẹ̀ láì tí ì gbọ́ látẹnu ẹ̀ tí ó sọ pé òun ní ìdí tíkẹ́ẹ̀tì irú oore wo nìyẹn oore oore ìnira nìyẹn náà mo ò wí ìṣe ẹ̀wẹ́ nìyẹn náà èèyàn tó jẹ́ pé ó ń ṣiṣẹ́ ń bẹ̀ yẹn kí wá lọ ra tíkẹ́ẹ̀tì ẹ̀ sílẹ̀ I don't buy any ticket o mi ra tíkẹ́ẹ̀tì kankan disclaimer disclaimer disclaimer I did not buy any ticket to anybody tí ọmọ success bá ṣe short video àbí short voice note tó bá send ẹ̀ síta nǹkan tó bá lóun fẹ́ nu voice note ni màá bá a fẹ́ that's all bí yẹn ṣe jẹ́ nìyẹn oya kbk kí ló sọ. ẹ bọ́lá láti ẹjọ́ ẹ má bínú ẹ ó kan tẹ́ sọ lẹ́ẹ̀kan yẹn pé tó bá padà ṣẹlẹ̀ pé tọ́lọ́run dẹ̀ gbàdúrà tọ́lọ́run gbàdúrà wa tó padà fi sílẹ̀ pé wọ́n gba ẹ má jẹ́ sọ sí wọ́n gba bẹ́ẹ̀ ṣe sọ yẹn the next thing nǹkan tèmi mọ̀ tèmi mọ̀ kó máa tó máa ṣẹlẹ̀ ní ìlú yẹn ni pé ó máa fi region yẹn sílẹ̀ tó bá fi sílẹ̀ tó bá ààbò padà lágbára ọlọ́run tó fi sílẹ̀ ó máa fi region yẹn ó máa fi sílẹ̀ ó máa move to another region then from there ó lè work out ààrẹ láti fi ìlú yẹn lẹ̀ final because they will still come ọlọ́run ni wọ́n máa padà wá fún ọ̀tẹ̀ kò sọ láti fi ìlú yẹn sílẹ̀ bẹ̀ tó bá ṣẹlẹ̀ lágbára ọlọ́run tó fi sílẹ̀ then immediately tó bá ti region yẹn eh, kó fi region yẹn lẹ̀ lọ sí another local government then from there kó process ààrẹ bó ṣe máa kúrò nílùú yẹn final that is the only advice tèmi ní tó bá padà tó bá jáde lágbára ọlọ́run that is the only advice tèmi mọ̀ tó lè ṣe tèmi dẹ̀ mọ̀ nípa ìlú yẹn. kò sí nǹkan tọ́lọ́run ṣe ọ́ mo expect kó pè kán kí n gbọ́ pọ́n náà ti release ẹ̀ lèmi expect tó bá fẹ́ ra tíkẹ́ẹ̀tì fúnra rẹ̀ á wá ṣe ṣó fúnra rẹ̀ á gbowó rẹ̀ á gbowó tíkẹ́ẹ̀tì fúnra rẹ̀ lórí platform ara ẹ̀ so èmi èmi expect kí n gbọ́ pé ọmọ success has been released lèmi expect èmi ò expect pé kó lo èkó i'm not expecting her to go to nigeria torí mi gan ọlọ́mọ ẹ̀ka lọ́lé lójijì mi ò gbàdúrà kó lọ́lé that is that for that. lórúkọ ọlọ́run eléyìí tó dáa lọ́lọ́run àkókò ṣe fún un ọlọ́run á wo ọlá justice tó náà ń jà ọlọ́run á dá sọ̀rọ̀ yẹn eléyìí tó bá da God's plan gangan ló máa wá sí ìmúṣẹ lágbára ọlọ́run. Mhm. so bí yẹn ṣe jẹ́ nìyẹn thank you KBK bí yẹn ṣe jẹ́ nìyẹn that is that for that. Ah, irú tíkẹ́ẹ̀tì wo nìyẹn ṣé bọ́n ṣe máa ń ra tíkẹ́ẹ̀tì nìyẹn ni ṣé bọ́n ṣe máa ń ra tíkẹ́ẹ̀tì nìyẹn ni. mọ́mí láìtàn happy saturday ma. ẹ ayọ̀ mi ẹ kí lẹ́nu yẹn má lọ sọ́dọ̀ wọn mọ́ o kó bá lọ bá wọn mọ́ kó fi wọ́n lẹ̀. ṣé dolly pick. ẹ lẹ́dí tó lóun bá wọn sọ̀rọ̀ yẹn ló lọ sórí platform weekend league yẹn kó má lọ bá wọn mọ́ bẹ̀ kó fi wọ́n lẹ̀ kó má wọlé ìpẹ́ àyànjú ẹ̀ ń bí àbí bá a ṣe bó ṣe máa. tẹ́lẹ̀ lèmi náà ni mo máa ń fò kiri àǹtí débì mò ń tẹ̀lé footstep wọn sìn. débì ẹ lè rí débì lórí platform mẹ́ta ah. tí má ti pa ṣó ìbá débì ó já lọ tí ó lọ ṣiṣẹ́ nìyẹn débì. tẹ́lẹ̀ lèmi náà máa ń rìn kiri tí máa ń bọ́ sókè tí máa ń ṣe ibi nìkan mo ti ń bọ́ sókè ìsìn ẹ mọ̀ pé téèyàn bá ṣọ́ra ẹ̀ ẹ̀yìn yẹn ló fa béèyàn ṣe rọra wà ẹ rí bó wáyé tó wá pé mi náà ń lọ káàkiri mò ń pè káàkiri mò ń kó pè kiri mò ń gbàdúrà kí n ní fóònù bíi mẹ́rin ni mò ń kó dání báwo mo fẹ́ kọ́ńtò ẹ̀ ṣé èèyàn ní yí lórí kí n tún ṣe ṣó tán kí n tún ṣẹ̀wá máa sọ̀rọ̀ lẹ́yìn ṣó ó máa ń súyàn náà màá ṣe ṣó four hours ṣe ṣó four hours tán màá tún wá máa rojọ́ àbí màá tún máa lọ panelist káàkiri ìyẹn ọ̀rọ̀ tí mo ti treat mi báyìí màá tún sì lọ máa máa gun platform kiri lóru no i don't do that i don't do that hmm. i don't do that. they call it they call it arimasonu in Yoruba arimasonu. ẹ torí ẹ rí torí ẹ lórúkọ mi ṣe mọ́ náà ṣe rí kán drag mi kó sọ pé olórí ẹbí náà wà náà tó ń pọ́wó olórí ẹbí wà náà tó fẹ́ gbowó sá lọ olórí ẹbí gba one naira olórí ẹbí gba kọ́bọ̀ mi ò i dey my day i dey my day and i dey work my work <laughs> mo mọ̀ wọ́n ara mi èmi ti gbọ́n lórí social network mo ti gbọ́n kí n tó bẹ̀rẹ̀ justice for mobile. mo ti gbọ́n gangan mo ti mọ ẹnu bẹ̀ mo mọ inú social network mo mọ ibi tó lè báyé èèyàn jẹ́ ibi tó lè táyé èèyàn ṣe ibi tó ti lè ṣiṣẹ́ mo mọ̀ tó bá mọ̀ wọn ara lórí social network ló máa pẹ́ àìmọye àwọn tájọ bẹ̀rẹ̀ justice tó tí wọ́n sọ̀rọ̀ mọ́ tí wọ́n ti lọ tẹ́ẹ̀lé tẹ́ẹ̀dẹ̀ nímọ̀ ṣé gbogbo wa tá bẹ̀rẹ̀ ni ni. àìmọye àwọn tájọ bẹ̀rẹ̀ tó ti lọ àmọye àwọn new one tó tún wọlé. they don tire àmọye àwọn new one tó tún máa wọlé àwọn old one tẹ bá ní irú ọmọ sọ́sẹ̀sì ànọ́dà ọmọ sọ́sẹ̀sì máa jáde tèmi náà bá ní èmi náà ò ṣe mọ́ ànọ́dà míì máa jáde oúnjẹ wọ̀ náà sì ń pe ẹ̀ tí wọ́n bá rí ẹ̀ wọ́n lómi ìjì yìí drama yàtọ̀ sáwọn tó ń fi méèkì owó mi ò tiẹ̀ mọ̀ bẹ́ẹ̀ mi ì mọ̀ pé ẹ̀ méèkì owó báyìí wọ́n ní one point three billion lẹ́yìn lẹ́yìn fẹ́ lọ pín. ẹlẹ́dàá mi kò ní jẹ́ kówó yẹn kẹ́ ẹ fi ṣe nǹkan rí tẹ́ bá pín irú owó bẹ́ẹ̀. látẹ́ẹ̀lì níbi ìdọ̀tí wọn lè fi ìdọ̀tí ra yín olóògbé. Ah! no no no no no no I don't I, I hate to be dragged in tí mi nílè lẹ́nu ọ̀rọ̀ ìtura ẹ̀tọ́ bá bú mi máa bú ẹ bíkọ́ mi ò ṣe nǹkan àṣírí sí ẹ lọ́tọ̀ mi ò ṣe nǹkan àṣírí sí ẹ lọ́dọ̀ ẹ wo bẹ́mi àtàwọn àyànfẹ́ bá a ṣe pẹ́ tó mi ò ṣe nǹkan àṣírí sí wọn lọ́wọ́ bẹ́mi àti Perry ṣe pẹ́ tó bá a ṣe láìkara tó mi ì ṣe nǹkan àṣírí sí wọn lọ́wọ́ ó nílé bó ṣe wà yìí gan mi ì ṣe nǹkan àṣírí sí lọ́wọ́ mi ì tiẹ̀ náà ṣìírí jẹ́mi tí màá ti wá rojú ara mi lọ́ọ̀nláìn. Oh ìgbà tán tán blog tán blog mi kán tó blog mi kán lèmi gan ti blog ara mi gbogbo nǹkan tí ò dá láyé ara mi mo ti sọ lọ online gbogbo nǹkan gbogbo àwọn ibi tèmi náà ti rà rìn fẹsẹ̀ sí èmi náà ti sọ lọ online mo ti mo ti rojọ́ ara mi kẹ́ tó lọ bá mi tú kẹ́ tó lọ tú síta pé wá o èmi náà bímọ àlè rí èmi náà má bímọ àlè rí ṣé mi ti tú gbogbo ẹ̀ síta ni ọ̀rọ̀ ara mi ni kẹ́yìn tó lọ rìn kẹ́ tó dára yín láàmú Ah. àbí kẹ́ tó lọ ní ẹgbẹ́ ẹ máa bọ̀ ẹ wá gbọ́ information kẹ́ tó ní ẹ wá gbọ́ information wọ́n ti mú un ìtorí ẹ̀rẹ̀ ẹ̀ rí i pé òòṣà bó ṣe wà yẹn láìjọ mo ti ń búyà láyà ẹ̀ pọ̀ ní wọn àpọ̀kọ̀ bàbá kò lè wojú mi ìyá ò tó bẹ́ẹ̀ àbólórí burúkú ni èmi òòṣà. straight bullet báyìí òòṣà o torí ẹ̀ mo máa ń jà tí má bá ìjà mi ní ṣe nǹkan àṣírí sí ẹnu mi láṣìírí ìkọ̀ èmi gan ti sọ̀rọ̀ àṣírí ara mi wípé ẹ wá o èmi náà bímọ àlè rí o nǹkan tí wùn mí ṣe yìí mo ti go through ẹ̀ rí ìtóbímọ àlè fún wa náà ó ní nígbà tá a náà fẹ́ ṣe DNA test ó náà pọlọ wá ti jọba ni ó náà lọ́pọlọ